àti gbogbo ẹ̀yọ́ ọmọ ya wa nínú ẹ̀sìn Islam tí a ń gbọ́ wa ní gbogbo tàbá ti ń gbọ́ wa ní alẹ́ tòní pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ní ìtẹ̀síwájú àlàyé sharh sunnah tí a ń bá lọ ti sheikh wa al-imam al-barbahari rahimahullahu ta'ala ní ìbámu pẹ̀lú àlàyé rẹ̀ ṣarhu rẹ̀ tí sheikh wa Salih al-Fawzan hafizahullah ta'ala tí wọ́n ṣe fún wa sínú tírà náà níbi ìjẹ́ ẹ̀dógún ìjẹ́ ẹ̀dógún rà pé àyògbà wà níjẹ̀ ẹjọ́ láti pé ká ṣe àmọ́ níjẹ̀ ẹ̀dógún bí tí a bọ́rọ̀ dé ta ti dúó òun náà níbi tí àfáà ti ń kì nílọ <clears throat> nípa ìfẹ́ inú nípa ìmọ̀ tẹ̀léfẹ̀ẹ́nú bó ti lágbára tó bó ti léwu tó bí tí àfáà bíbí yé wa pé ìfẹ́ ẹnu tẹ́ ríhun gan olúwa kan ní lọ́tọ̀ táwọn èèyàn ń sìn yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala Sheikh wa Salih Fawzan wọ́n wá ní falwajibu ala min hawa pé kó sọ́ra pẹ̀lú ìfẹ́nu ara rẹ̀ kó náà máa yẹra rẹ̀ wò kó máa sọ́ra fún ìfẹ́nu fa innahu qad yaslamu min ibadati al-asnam nítorí pé ọmọnìyàn lè là ó lè bọ́ pábọ́sẹ̀ kó níbi ìmọ̀-nsìn òòsà èyàn lè má bọ́rìṣà kó má gbére kalẹ̀ sínú ilé kó máa fẹ́ níbalẹ̀ fún un wal kọ́dà èyàn lè má máa ń sin òkúta kó má lókúta tí ń tọ́kọ̀ lé lérí wal ashjar kọ́dà èèyàn lè má máa sin igi èèyàn lè má ní igi téèyàn gbé kalẹ̀ téèyàn wá ń bọ wàlkùbùr kọ́dà ọmọnìyàn lè má máa bọ jọ́sìn fún sàárè ó lè má máa lọ bí sàárè nísìnyí pé a mo fẹ́ lọ tọrọ nǹkan bí sàárè o àbí mo fẹ́ lọ tọrọ nǹkan lọ́dọ̀ àwọn òkú tí bẹ́ẹ̀ nù sàárè o èèyàn lè bọ́ pábọ́sẹ̀ fún mi gbogbo tá à ń sọ yìí kí ẹ̀ má ṣe gbogbo tá à ń wí yìí wọ̀yá àrífù tawhid kọ́dà ẹni ìwúlẹ̀ mọ tawhid kó yé dáadáa pé ìmú Allah subhanahu wa ta'ala kan ṣoṣo wọ̀yá àdìbò sunna kọ́dà yẹn lè mọ sunna dáadáa lakin lam yaslam min ittiba'i hawa ṣùgbọ́n kírú ẹni bẹ́ẹ̀ kó má wàá là kó níbi ìmọ̀ tẹ̀lé fẹ́ẹ́nu ẹgùn tá a kàkà lẹ́hún tá a sọ kó burú jáì kéèyàn wá là kó gbogbo àwọn kan tá à ń sọ kó wá jẹ́ pé nínú bí téèyàn kó sí òun náà ní kíni òun náà ní pé kéèyàn máa tẹ̀lé fẹ́ẹ́nu ara rẹ̀ sheikh wa ni wa hadhihi musibatun azima musiba ńláńlá lélẹ́yìn àdánwò kan ni tó tóbi fàálẹ̀ muslim látara di eléyìí ó dọ̀rọ̀ yẹn fún mùsùlùmí an yahzara min ittiba'i hawa pé kó sọ́ra kó níbi ìmọ̀ tẹ̀lifẹ̀ nù rẹ̀ wa yakuna hawahu tab'an lima jaa an rasulillahi sallallahu alayhi wa sallam kẹ́yìn ó gbìyànjú kífẹ́ nù rẹ̀ kó máa tẹ̀lé ntánàbí mu wá ni gbogbo téèyàn bá fẹ́ lọ́kàn gbogbo tó bá jẹ́ ìfẹ́ ẹnu téèyàn bá ní lẹ́mìí kéèyàn jẹ́ kó máa tẹ̀lé tí ànábì mú wá ni kó má jẹ́ pé ní tànábì mú wá ni ó máa tẹ̀lé fẹ́ ẹnu yàn ìgbàkigbà téèyàn bá ti gbé ìfẹ́ ẹnu yàn síwájú téèyàn wá ń fi ẹ̀sìn tẹ̀lé fẹ́ ẹnu irú ẹni bẹ́ẹ̀ kò ní là kúò níbi kíni kò ní là kúò níbi ìfẹ́ ẹnu láéláé kò ní bọ́ kúò níbi okùn ẹrú ìfẹ́ ẹnu كما جاء في الحديث لقد بسواني في حديث النبي صلى الله عليه وسلم قال كان النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم anabi ni ẹnikẹ́ni inú yóò tí nígbàgbọ́ o hátà yakuna hawahu taba'an lima ji'tu bihi ọya kírun yín lọ́tọ̀ọ̀tọ̀ ọya kírun yín lọ́tọ̀ọ̀tọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ hátà yakuna hawa taba'an lima ji'tu bihi anabi ni ẹ̀ tí nígbàgbọ́ o ẹ̀ lè tí ìjẹ́mú mi ní òdodo o hatta yakuna hawahu tab'an lima ji'tu bihi àyàfi ìgbà tí ìfẹ́ ẹnu yín bá ń tẹ̀lé ntẹ́mi ànábì mú wá ntẹ́mi ànábì mú wá yìí kó jẹ́ pé ìfẹ́ ẹnu yín ó tò lẹ́yìn rẹ̀ ni kí súnà ànábì ó mọ́ tò lẹ́yìn ìfẹ́ ẹnu gbogbo ibi tí ìfẹ́ ẹnu bá ti tò tí súnà bá ti tò lẹ́yìn ìfẹ́ ẹnu èyàn kàn máa fi ìfẹ́ ẹnu darí ìlànà ànábì sallallahu alaihi wasallam ni èyàn ò ròdòdó ńlẹ̀ èyàn ò sọ èyàn ò rí ọ̀nà òdòdó ńlẹ̀ èyàn ò rìn lórí ẹ̀ èyàn ò rí ibi tó ti yẹ kéèyàn ó sálàyé ọ̀rọ̀ ẹ̀sìn fáwọn èèyàn èyàn ó sì dákẹ́ nítorí kíni nítorí ìfẹ́ ẹnu nítorí pé àwọn èèyàn bá fẹ́ràn èèyàn nítorí pé ọ nítorí kan bá rí rí ọ gbogbo eléyìí ara ìfẹ́ ẹnu náà ló wà àfi kéèyàn ó ja ìfẹ́ ẹnu ara rẹ̀ lógun ó gbógun jà á tẹ́yìn bá ti wá gbógun jà tó bá ti wí ní ẹ̀tàn walhamdulillah gbogbo tẹ́yìn ma taraka shay'an illa wa bayyanahu li ummatihi anabi òfin kankan kalẹ̀ láláì sàlàyé fàlẹ̀ umar rẹ̀ gbogbo nǹkan tá a ní bùkátà sínú ẹ̀sìn gbogbo ẹ̀ anabi sallallahu alaihi wasallam sàlàyé fún wa nínú ẹ̀sìn afaani hatta qala ba'du sahaba anabi sàlàyé ọ̀rọ̀ débi pé arínú àwọn apá kan náà àwọn sàbí anabi ti máa sọ pé ma tuwfiya rasulullah sallallahu alaihi wasallam wala anabi òkú wa ta'irun yuqallibu janahayhi fil hawa kí ẹyẹ káwọn wá rẹyẹ kan ànábì òkú tí tó fi di pé táwọn bá rí ẹyẹ kan tí ń fò lábẹ́ lérí atẹ́gùn báyìí ìlà wàdákàrà lánàá mi ni wà ìlmán àti kánábì ó sàlàyé kó tún mú ẹ̀kọ́ jáde fáwọn ìtumọ̀ ọ̀rọ̀ yìí òun náà ni pé ànábì sallallahu alaihi wasallam kò sí nǹkan kan ó kéré ni ó tóbi ni tí ò ní sàlàyé rẹ̀ fáwọn tàbí ànábì tó ànábì tó kọ́ abáǹdé ń wọ tọ́ílẹ̀tì ni wàá ní sàlàyé àwọn nǹkan tó tún lágbára ju ọ̀rọ̀ tọ́ílẹ̀tì lọ bá a ṣe ń jáde nínú tọ́ílẹ̀tì ẹ́n bá a ṣe jẹun tá a bá sí kí là á ṣe ẹ́n gbogbo àwọn nǹkan kéékèèké tá a mọ̀ fojú kéré tá a bá fẹ́ yẹ̀wò ẹlòmíì ò yẹ̀wò ní ti yọkàn yà ogun ẹnu ní pátápátá ànábì tó kọ́ alẹ́ kọ́ mbẹ́lẹ́ yìí ànábì yà tàfà wúwo mi náà ṣẹ̀yìntàn fàyídà tàfà àbá àhàdùkùn wálé yàrá dáhùn mọ̀sàtọ̀ ànábì ní ìyẹ̀wò tẹ́ẹ̀rí ti máa wá fàídà tàfà àbà àhàdùkùn tí ẹnikẹ́ni nínú yín bá ti wá fẹ́ yánwò fọ́lì yẹ̀rú dẹ̀hù mọ̀sátọ̀ ànábì ní kó dá padà fọwọ́ dá padà fọwọ́ bò bó bá ti lágbára ma ọlọ́wọ́ bá ti pé ìwé kan lọ́wọ́ lọ́wọ́ rẹ̀ ń bá wọn fi kọ́bà rẹ̀ nítorí pé atúndí hadith mi sáà nàbì sallallahu alaihi wasallam ní bẹ́ẹ̀ bá yánwò tí ò bá fọwọ́ bọ ẹnu ẹ̀ ṣètánì ó mọ̀ fi tó bá ti wá ṣe ọ́ tó ti tẹ̀rí mọ́tò fún ọ pé yánu rẹ gbàgbà báyìí tó bá ti wá tẹ̀lé tí ṣètánì ṣe inú yóò wá dùn yóò wá rẹ́rìn àmọ́ tẹ̀yìn bá ti fọwọ́ bò tó dá padà tó jó jáde inú ṣètánì ó bàjẹ́ anábì gbogbo ẹ̀ sí wọ sọ wọ sọ wọ bàtà lọ kẹrùn bẹ̀ yóò sì máa lọ kẹsẹ̀ sallallahu alayhi wa sallam làwọn sábẹ́ bíi ní kò sí kìíní kan tánàbí ó sàlàyé fáwọn o tánàbí fi kánàbí ó tó lọ. sheikh wa ni ma taraka shay'an mimma tahtajuhu al-bashariyya ànábì ò fi kìíní kan lẹ̀ nínú tí ọmọnìyàn ní bùkátà sí inú nǹkan tá a ní bùkátà sí mimma yuqarribuha ila Allah nínú àwọn nǹkan tí ó sunni mọ́ Allah subhanahu wa ta'ala ajẹ́ pé kò sí ní tí èèyàn ó fi súnmọ́ lọ́hùn tánàbí ò ti sàlàyé tàbá wá rí nǹkan míì téèyàn bá wá lóun fi ń súnmọ́ lọ́hùn tí ò wá sínú tánàbí sàlàyé fún wa a jẹ́ pé bákan méjì ni a jẹ́ pé kó jẹ́ pé kéèyàn wò pé ah ànábì ò sàlàyé pé fún yàn àbí kó sì jẹ́ pé èèyàn náà mọ̀ pé ànábì sàlàyé pé èèyàn kan tẹ̀lé fẹ̀nu ara rẹ̀ ni bákan méjì ni méjèèjì náà lọ méjèèjì náà lọ wá burú jáì kò pé mẹ́ta nítorí pé níta ànábì ò bá ti ṣe ní ìbádà tí ò ti ṣe ní ìjọsìn tòótú ni ká gbà yí pé kò sínú ẹ̀sìn àyàfi tá a bá gba àyà alukurani gbọ́ abdullah àyàfi tá a bá gba àyà alukurani gbọ́ ló kù ọba alikiola ni aliyahuma akumartu lakum diinakum wa atmamtu alaykum ni'imati wa raditu lakum al-islam diina allah subhanahu wa ta'ala ni lónìí o mo ti pé ẹ̀sìn yín fún yín wa atmamtu alaykum ni'imati mo ti parí ìdẹ̀ra mi lórí wa raditu lakum al-islam mo sì yọ́nú sí ìsìláàmù lẹ́sìn fún yín tí ogun náà wá bira wa léèrè nígbà tá àyà yìí sọ̀kalẹ̀ ànábì ń bẹ láyé gbà wọn ìsìláàmù ń bẹ láyé gbà wọn so a jẹ́ pé ìsìláàmù tọ́lọ́ ń yọ́nú sí òun náà ní ìsìláàmù ọjọ́ òun ìsìláàmù ọjọ́ tá ànábì sallallahu alaihi wasallam bẹ láyé táyà bí sọ̀kalẹ̀ gbogbo tábà tí wàá máa pè ní هنا ni مالك رحمه الله wani لم يكن yakun yawma idhin dinan falan yakuna li yawma dina in tí ó bá ti jẹ́sìn lọ́jọ́ táyà yìí sọ̀kalẹ̀ nígbà yà nábì lónìí kò lè wọnú ẹ̀sìn má ẹ wá gbogbo nǹkan tá ẹ gbogbo àwọn àfòmá gbogbo àwọn àlàbọ̀rùn tá a wá fi kúnú ẹ̀sìn lónìí tó jẹ́ pé kò jẹ́sìn láyà nábì sallallahu alaihi wasallam àwa sì fẹ́ jẹ́ kó jẹ́sìn lónìí àá sì ń sọ yí pé sallallahu alaihi wasallam A ń sọ pé àtẹ̀lé lára nàbí sallallahu alaihi wasallam a ń sọ pé àfẹ́ràn nàbí sallallahu alaihi wasallam àwọn nǹkan tí ò wá jẹ́sìn lójú ayé ànábì táwa náà gbà lódodo pé a kò jẹ́sìn lójú ayé ànábì lóòótọ́ àwa sì fẹ́ fi orin rẹ̀ lónìí pé ó jẹ́sìn lónìí fúnra àwọn nǹkan báyìí kò sí tí ó mọ túmọ̀ afẹ́ akọ̀ lisanul hal ahọ́n ìṣesí wa ohun tí ó mọ sọ fún wa náà ni pé a kàn ń pàpè mọ́ra pa fẹ́ràn ànábì ni a kàn ń pàpè mọ́ra pa ń tẹ̀lé fẹ́ ànábì ni àpèmára ọ̀rọ̀ ẹnu ọ̀rọ̀ ẹrí ahọ́n ni tó bá jẹ́ pọ́lọ̀ tó dọ́kàn ni bá nàbí ṣe fi ẹ̀sìn kalẹ̀ òun náà láàmà bá lọ á ní fi nǹkan kan kún un tó bá jẹ́ pé kèé ṣe àpèmára tí àkànfẹ́ àfẹ́ ànábì àfẹ́ ànábì ẹ̀ kò ní jẹ́ pé lónìí káwá lẹ́nìkan tí ó máa wá ṣe kíní lẹ́sìn tánàbí ò ṣe mùsùlùmí Allah subhanahu wa ta'ala bó dá wa ó dá wa lẹ́lẹ́sẹ̀ àmọ́ sẹ́lọ̀n ànábì ní kullu ibn adama khata'un wa khayrul khata'ina at-tawwabun gbogbo ọmọ ànábì adama pátápátá aláṣìṣe ni wa ànábì wa lẹ́yìn tó lóore jù nínú aláṣìṣe òun náà làwọn tó máa túbá tó máa ṣàṣìṣe èyí dúró lórí pé ah bí ṣe máa bá a lọ ni ah, nígbà tí wọn wá rí pé kí ni yìí àwọn ah, ní òsínú ẹ̀sìn lóòótọ́ kásọ ọjọ́ bí ànábì òsínú ẹ̀sìn mòlídì ẹ gbogbo àwọn nǹkan mìíràn tó ń là wọnú ẹ̀sìn bóyá kókò ó kú ká máa dáná lé olókùú kò sínú ẹ̀sìn ànábì ká máa ṣe fìdáwù kò sínú ẹ̀sìn ànábì ká máa ṣe náfìlà òru new year kò sínú ẹ̀sìn ànábì gbogbo àwọn eríṣiríṣiríṣiríṣi tó pọ̀ báwọn táwọn èèyàn làwọn mẹ́sìn ká dá ìjọ àsàlátù sunday sunday ńlẹ̀ kò sínú ẹ̀sìn ànábì àbí mo láti rí ibọ̀ láìpẹ́ la fẹ́ kí ibọ̀ bẹ́ẹ̀ níjọ́ lànàbì káwọn obìnrin jọ rí àwọn sàábé àwọn sàhàbíyàt sànàbì wàhálà àwọn alásàlátù tó wá ní ẹ̀mọ́ àsàlátù ìdánilẹ́kọ̀ọ́ lànàbì àmọ́ ṣe fún yàn gẹ́gẹ́ bá a ṣe ń ṣèdánilẹ́kọ̀ọ́ yìí lànàbì àmọ́ ṣèdánilẹ́kọ̀ọ́ fáwọn sàábé rẹ̀ ó wá dé bíi pé njọ́ka àwọn obìnrin wá lọlé wọ́n á ránṣẹ́ sànẹ́bí pé àwọn ọkùnrin ti gba ọgbà yìí lọ́dọ̀ rẹ àwa náà máa ráàyè pé káwa náà tiẹ̀ máa gbọ́ ẹ̀kọ́ ìsìlámù yìí àwa náà ní bùkátà sí ẹ wọ àwọn obìnrin njọ́kì ní àná àwa máa sojú kòkòrò báwọn ti mọ̀ nípa ẹ̀sìn wọn ni àmọ́ lónìí àwọn obìnrin tá a ní lónìí àwọn obìnrin fẹ́fẹ́ rí tì ní àwọn obìnrin ayẹyẹ bí kásá máa sọ àsàlátù káwá tẹ kíní kan sí lẹ́yìn ká tó kọ sí ká máa wá pariwo ká máa hó ká máa lábàánà bí wọlé ọlá bàánà bí wọlé ọlá tí yóò bá bá anabi wọlé ọlá tí yóò bá anabi wọlé ọlá ó gbọ́dọ̀ rìn lórí ọ̀nà tá anabi rìn tá anabi fi kú òun náà lànàbí ó fi recognize yẹn tó bá dijọ́ gbé dàlùkì yàrá hadithi kan bẹ hadithi yẹn lágbára gan hadithul haud hadithi anabi sallallahu alayhi wa sallam ní tó bá dijọ́ gbé dàlùkì yàrá àwọn màláíkà ò mọ lé àwọn kan padà kó níbi àbàtà wọn àbàtà omi omi àmútẹ̀mí ẹ̀ anabi ní àwọn màláíkà ò mọ wá lé wọn òun máa wá sọ fún wọn pé òun máa sọ fún àwọn mọ̀láìkà pé à kò mọ̀ sí àwọn ìjọ mi náà ni àwọn mọ̀láìkà wá sọ fún ànábì pé ẹ́ àwọn mọ̀láìkà máa wá sọ fún ànábì sallallahu alaihi wasallam pé ìwọ sáà fi wọn lẹ̀ ipe nfa ìnáka làtẹ́dìrí ma ahdathu ba'dak ìwọ mọ̀ tí wọ́n ti dálẹ̀ lẹ́yìn rẹ̀ lójú ọmọ pé wọ́n nínú àlùmọ̀ rẹ̀ ìwọ mọ̀ kí wọ́n ti yí ẹ̀sìn rẹ̀ padà ìwáyà mi wọ́n sọ pé fa innahum ghayyaru wọ́n ti pa ẹ̀sìn láró wọ́n ti yẹ́sì padà ó fi dérí pé ní nǹkan bí ọgọ́rùn ọdún sẹ́yìn tó ti kọjá láìmọ̀ ọgọ́rùn ọdún sẹ́yìn ara àwọn àfáà sálàbù tí wọ́n sọ pé eh tánàbí táwọn sàbí ànábì bá lọlẹ̀ iná gàbá ìkan wá wojú pé kí ní ṣẹlẹ̀ láyé lónìí wọn ò ní dá nǹkan kan míì mà nínú ẹ̀sìn ànábì má ju kankan pé òun lọ níbi táwọn táwọn èèyàn pa nǹkan sẹ́yìn nǹkan padà dé tó fi wá di pé súnà ó wá di kíni ó di bídíà bídíà wá di kíni bídíà wá di súnà ẹni tí máa wá ń ṣe súnà òun ló ní bídíà òun làrá dáadáa lẹ̀ ẹni tí máa wá ń ṣe àdáadáa lẹ̀ yìí òun gangan láwàá rí pé á eléyìí ló ní súnà ànábì ti sọ ẹ́n ànábì ní àwọn ní sàtẹ̀kùnú sanawatun khadda'at ànábì ní àwọn ìgbà tí ó padà wá ṣẹlẹ̀ lórí lórí àsìkò kan bọ̀ ànábì ní sanawatun àwọn ìgbà àwọn ìgbà tẹ́ mọ̀ sára anabi ni yusaddaqu fiha al-kadhib àsìkò tó ń sọ yìí òkúrọ́ làwọn èèyàn máa pè lólódodo yóò máa pa irọ́ báyìí wọ́n ti ní eh, Allahu akbar òdodo ló sọ wa yukazzabu fiha as-sadiq ẹni tó wá jẹ́ olódodo tí máa ń sọ òdodo fún wa kí ni wọ́n ṣe kí ni wọ́n máa pè lónírọ́ wa yukhawwanu wa yukhawwanu al-amin ẹni tó wá wá jẹ́ aláfọkàntán àwọn èèyàn ó sì máa pè é ní kíni wọ́n máa pè é ní oníjàmbá wọ́n yóò tẹ́mẹ̀nù káàín ẹni tó bá wá jẹ́ oníjàmbá gan làwọn èèyàn máa ti kíni òní wọ́n máa pè ní wọ́n máa gbára lé alábìíní wàyẹ̀ ń ti kú fi hì rọ̀wọ́ ìbí lọ inú àbújá tó máa bẹ̀rẹ̀ ni pé àrùwọ́ ìbí lọ àrọ́jùlù táàbì èèyàn kan tí ó mọ nǹkan nípa ọ̀rọ̀ ẹ̀sìn ẹ́n kò mọ ọ̀rọ̀ ẹ̀sìn kò sì wádìí pa ẹ̀ ànábì ní àwọn ni wọ́n wá jáde tí wọ́n wá sọ̀rọ̀ nípa ẹ̀sìn lásìkò tó ń sọ yìí ẹ̀sìn báwọn ní sìn ànábì wá ní wọ́n sọnù ó sì mọ àwọn èèyàn nù látara pé kíni látara pé èmi náà sáà fẹ́ sọ èmi náà sáà fẹ́ sọ látara pé a àti wá gbọ́ kí mi náà máa wà lọ sí sọ sí ti ń lọ yìí a wá sọ ọ̀rọ̀ ẹ̀sìn di ọ̀rọ̀ tó ń lọ ẹ̀yin náà bá wa dá sí subhanallah wàláì ẹ̀sìn a rí ìsìláàmù fi gan gbogbo ní tí wọ́n ń pè ní professionalism tá à ń pè ní pé a ẹnì yìí o iṣẹ́ tó kọ́ nìyí tó mọ̀ lámọ̀dájú gbogbo wa làá máa ń respect yẹ tọ́rọ̀ bá takú tó wọn kálukú náà ni ó sọ pé ah, ẹjẹ ń pe lọ́ọ̀yà mi kí ló fi sọ tó bá dọ̀rọ̀ pé ara mi ṣe jẹ́ ajá báyìí nìsín wọn kálukú náà ló mọ ọ̀nà dókítọ̀ tí ó bèè lọ́dọ̀ àwọn dókítọ̀ tó báyìí pé yẹn bá fẹ́ kọ́lé kò sẹ́ni tí ó bọ̀ ẹ́wùlẹ̀ ní ìjọba ní àgbà tí mo lọ́mọ tó pọ̀ ó yẹ ẹ máa kóyè gbẹ̀já máa mọ́lé fúnra wa yóò sọ pé kí àwọn bíríkì làdà tó bá di kó bá fẹ́ sọ̀rọ̀ ọ̀nà kò ní gòkó fún rẹ̀ yóò pé àwọn tí ó ṣe kí àwọn tí ó bá túnná ṣe ni gbogbo tọ́mọ nìyẹn bá fẹ́ ṣe láyé yìí ní nǹkan ayé ó mọ kó lọ lè pe àwọn expert àwọn tí wọ́n máa ṣe àmọ́ tó bá wá kan ọ̀rọ̀ ẹ̀sìn ìgbà wọn náà lòun náà wà lóun nílà ètò kò wá ní lọ béèrè ìbéèrè lọ́dọ̀ àwọn olùmọ̀ tí wọ́n nímọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn yóò wá mọ̀ sí ìdájọ́ bá wá ń sọ ọ̀rọ̀ ẹ̀sìn kò ní báyìí sọ òun yóò máa ní ọ̀rọ̀ ẹ̀sìn mà nàbí nígbà tí gbogbo nǹkan tún wá bàjẹ́ ọ̀làjú ẹ̀rù tó làjú bá wa dé ọ̀làjú wa bá wa dé bíi pé àtún ara àwọn social media ẹni sírísì tẹ́bàdé bí wàá wo facebook nísìnyí ẹ̀rẹ́ lomi àfẹ́ facebook ni kò lè dá fásitì àkàkọ́ yanjú kò lè ka fásitì àkùnrin kó clear kẹ́ ẹ má rí pé ah, àwọn láhánù lélẹ́yìí láwọn àtijọ́ tí ò dáa ẹ mọ̀ rí bẹ́ẹ̀ ká tó wá sọ pé súrà míì nínú alukur'an irú eléyìí náà yóò sì bọ̀ sí kéde yóò máa sọ̀rọ̀ nípa ẹ̀sìn irú aburú tí ọ̀làjú níta ń pè lọ́làjú tó gbé abàwà nù rúgbẹ́ níta ń pè ní asakọ́ọ̀fà níta ń pè lọ́làjú láwùjọ wa lónìí kìí sọ̀làjú kéèyàn mọ̀lú ó mọ̀lú káàkiri a ó mọ nǹkan nípa ó mọ nǹkan pa báyìí ó mọ nǹkan pa báyìí dáa àwọn eléyìí ńlájú láyé ọ̀làjú kọ́ lélẹ́yìn nítorí pé irú làjú nísìnyí òun náà ní irú ọ̀làjú tí ò ní sáǹfààní mẹ́ta bá dijọ́ gbé dàlẹ́ kìyàmà ni náà ní sẹ́kù asọ́lì Fawzan hafidhahullah wọ́n ní táǹpẹ̀ ní asakọ́ọ̀fà ní táǹpẹ̀ lọ́làjú ẹ̀jẹ̀ báwọn nísìnyí òun náà ní kíni òun náà ní at kéèyàn mọ ọlọ́run ọba lọ́kàn kó jìnà sẹ́bọ kó jìnà sádàdálẹ̀ irú ẹni báwọn kọ́dà báwọn èèyàn bá fojú aró kówó òun ló lajú nítorí eléyìí ní sìn tó bá dijọ́ gbé dàlùkìyàmà ní tí ó sàǹfààní fún olóńgbójú tóun tó bá dijọ́ gbé dàlùkìyàmà yóò wá sékìní yóò wá wà nù àwọn ẹni yóò wà nù àwọn ẹni àpọ́nlé yóò wá láǹfààní ojú rọ́tẹ̀ yẹn lẹ́yìn làlàyé ẹ̀yìn tó jẹ́ pé tó bá dijọ́ gbé dàlùkìyàmà yóò wá wà nù àwọn afọ́jú tí ò ní rìnà tó bá dijọ́ gbé dàlùkìyàmà so sẹ́kù wa sọ́lù Fawzan bí tí mo ti lọ òun náà ni ọ̀rọ̀ ṣe wàtọ́lì fawzan tí wọ́n ní anabi sallallahu alayhi wa sallam anabi òkú àyàfi lẹ́yìn gbàtà anabi sàlàyé gbogbo nǹkan fáwọn àlùmọ́ rẹ̀ waqad qala kọ́dà anabi sallallahu alayhi wa sallam tún sọ fáwọn sàbẹ̀ rẹ̀ pé inni tarikum fiikum mo fẹ́ fi nǹkan kalẹ̀ fún yín o ma in tamassaktum bihi lan tadillu ba'di ní mo fẹ́ fi kalẹ̀ yìí tẹ́ ìní lọ sọ́kẹ́ máa wá sí ìranù ìní lọ sọ́kẹ́ máa sí ìkẹ́ máa bá jàgbàjà káàkiri ẹ ẹ wà lórí bẹ́ẹ̀ mi náà ṣe wà ní tẹ́ ẹ bá lè bì mọ́ nǹkan ọ̀hún dáadáa ibòmíì wà gan sálàmì sallallahu alaihi wasallam sọ pé adu alayha bin nawajid ẹ dì í mú pẹ̀lú eyín kọ̀rọ̀ yín ni dáadáa eyín kọ̀rọ̀ tẹ̀yìn máa fi di nǹkan tẹ̀yìn bá fẹ́ kó jábọ́ mú ànábì lóun ni ẹ fi dì mú dáadáa nígbà táwọn sábẹ́ wọn àti dìkìlà ànábì òwì ànábì ní kitaballahi wa sunnati nǹkan méjì mo fẹ́ fi kalẹ̀ fún yín nánu alukur'an àti sunnah mi ànábì lónìí àwọn kan gbá alukur'ani mú wọn ní oṣù tó kàn pẹ̀lú sunna nabi ẹ́n tó dẹ̀ jẹ́ pé àti kur'an àti sunna wọ́n máa wáhayá wáhayí méjèèjì báyìí méjèèjì látọ̀dọ̀ ọlọ́run fún anabi sallallahu alayhi wa sallam gbogbo ọ̀tá anabi bá sọ lọ́rọ̀ ẹ̀sìn à kìí sọ̀rọ̀ fẹ́nu rẹ kìí sẹ̀rọ̀ orí rẹ Allah subhanahu wa ta'ala fi hàn anabi sallallahu alayhi wa sallam bóò ni mùsùlùmí ó ti wá ṣe tí wàá torí pé kò sínú kò sínú Qur'an nísìnyí wípé kéèyàn ka suratul Fatiha ọ̀ràn yẹn ni gbọ́dọ̀ wà ní Qur'an ẹ̀ lè rí kò sí nínú Qur'an wípé tó bá wà lérí ikú nǹkan báyìí ni ó wí bẹ́ẹ̀ tó bá wà lérí sujud nǹkan báyìí ni ó wí bẹ́ẹ̀ kò sí nínú Qur'an kò sí nínú Qur'an pé takbiratul ihram Allahu akbar tá a ma fi wọ̀ọ̀run pé ọ̀ràn yẹn ni tẹ́yà ma fi wọ̀ọ̀run kò sí ẹ̀ tí wàá lè débi Qur'an nísìnyí kẹ́ ẹ̀ wọ́lá sókè délẹ̀ ẹ̀ lérí àtàṣáhùd mbẹ́ àtàhíyàtò lillahi wa tayyibatu wa salawatu assalamu alaykum a lè rí níbi kankan ní alukur'an gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni sọ̀látò ibrahimiyya gbogbo àwọn nǹkan tá a ṣe kírun ó fi pé gbogbo àwọn nǹkan tá a ṣe táwẹ̀ ó fi pé gbogbo àwọn nǹkan tá a ṣe tí ájì ó fi pé gbogbo àwọn nǹkan tá ṣe tí zaka ó fi pé gbogbo ẹ̀yẹ́ ìfọ́síwẹ́wẹ́ rẹ̀ àti lè rí inú súnà nàbí sallallahu alaihi wasallam òun náà alaihi wasallam fi sọ́ka wa pé sallu kama ra'aytumuni usalli ẹ máa kírun bẹ́ẹ̀ ṣe ni nígbà ipa ọ̀rọ̀ hajj ó ní khudhu anni manasikakum ó ní gbogbo àlámọ̀rí bẹ́ẹ̀ ṣe ti hajj ẹ so a jẹ́ pé kò sí bí èèyàn ṣe lè ṣe tí ìwà níbo ni ti súnà jẹ́ àfi mú Qur'an kó mú súnà nàbì sallallahu alaihi wasallam méjèèjì ni torí pé súnà nàbì ni wàá ṣàlàyé ìfọ́síwẹ́wẹ́ al-Qur'an fún wa tá a bá ti wá rí súnà nàbì a lè gbọ́ al-Qur'an yé ní ìfọ́síwẹ́wẹ́ àwọn sàbí ànàbì wọn a máa padà sọ́dọ̀ ànàbì pé kí ni yóò yé wa nu tá bá gbọ́ àyà kan nísìnyí Hmm? aya kan wà ní alukur'an ọba alikẹ́lá ni alladhina amanu suratul an'am walam yalbisu imanahum bizulm ulaika lahumul amnu wa hum muhtadun ọba alikẹ́lá ni àwọn tí wọ́n nígbàgbé òdodo walam yalbisu imanahum bizulm tí wọ́n sì rú àbòsí papọ̀ mọ́ ìmánì wọn àbòsí àwọn àmọ́tán pè lábòsí ó ní ulaika lahumul amnu wa hum muhtadun àwọn wọ̀nyẹn ni wọ́n ní fọkànbalẹ̀ tó bá jẹ́ ògbé dàrí kìyàmá àwọn náà láti máa pè lẹ́ni tó mọ̀nà gbàtáyà yìí sọ̀kalẹ̀ àwọn sábẹ́ ànábì dààmú

ẹ wá wò nísìn kéèyàn wá lè ọmọ tú kùránì fúnra rẹ̀ so a jẹ́ pé téèyàn bá lọ́wọ́ ọmọ tú kùránì fúnra rẹ̀ nísìn ẹ̀ tó bá rí kó sáàbò sí fọmọ yára rẹ̀ nísìn á yọ kó nu ìsìláàmù ni torí pé ó ti rò gan ó ti rò àbòsí papọ̀ mọ́ ìmánì rẹ̀ àmọ́ nàbí iwájú rẹ̀ fún akpé tó ń gbà sáńgbà lé pẹ̀lú zulimu bẹ́ẹ̀ oníkíní òun náà ni ashirk òun náà ni ẹbọ so a ní bukata sí qur'an sí sunna anabi sallallahu alayhi wa sallam sunu anabi sallallahu alayhi wa sallam anabi ni ala wa inni utitu alquran wa mislahu ma'a anabi ni bí wọ́n ṣe fún òun ní alquran náà wọ́n fún òun náà ní sunna bákan kan náà ni ká má ṣe yàtọ̀ láàrin àwọn méjèèjì ìdájọ́ tí kùránì bá gbé wá àti ìdájọ́ tí súnà náà bá gbé wá bákan kan náà ni èyí tó bá pè lọ́rọ̀ yẹn fún wa ẹ má jẹ́ á sí gbọ́yé débi pé àwọn èèyàn wà ní tánà bí bá ti sọ súnà lélẹ́ yẹn tó bá wùyàn yẹn lè ṣe tó bá wùyàn yẹn lè má ṣe ìdájọ́ kùránì bá ti wí òun lọ́rọ̀ yẹn ìtẹ́lómi gbọ́ súnà yẹn sínú bẹ́ẹ̀ ni súnà eléyìí àgbọ́yé súnà eléyìí àgbọ́yé àwọn onífíkìú ni nta wọn ní fífi pè ní súnà lọ́dọ̀ tiwọn òun náà ní tó yẹ pé téèyàn bá ṣe yóò gbalada tí ò bá ṣe kò sẹ́sẹ̀ ń àmọ́ tá à ń pè ní súnà lọ́dọ̀ àwọn onítà òhìn ní tá à ń pè ní súnà lọ́dọ̀ àwọn oníhàbí òun náà ní gbogbo tó bá ti ní ṣe pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam lọ́rọ̀ ni so Sheikh wa rahimahullah abidahullah wọ́n ní wọ́n ní ànábì sallallahu alaihi wasallam ó wá sọ hadithi fún wa ipe òfin nǹkan méjì kalẹ̀ fún yín ẹ̀ ní sọ̀rọ̀ níjàmbá lè máa tẹ̀lé nǹkan méjì o òun náà ni alukur'an àti sunnah ànábì sallallahu anabi sallallahu alayhi wa sallam fi àwọn àlùmọ́ àwọn tí bela bẹ láyé ń jọun anabi fi wọn kalẹ̀ lori albaidọ́ lórí ojú ọ̀nà kan tó funfun ni ojú ọ̀nà yẹn ó mọ́kangá lẹ́yìnlẹ́ ha kana ha rí ha bákan lọ́sán àdá torú rẹ̀ ṣe rí nígbà tí anabi o fa àwọn sàábì rẹ̀ kalẹ̀ kò sí tó súnkùnkùn nínú islam kò sọ̀rọ̀ ọ̀nù lé nínú islam kò sọ̀rọ̀ ta kò sọ̀rọ̀ kan tánàbí olóhùn fẹ́ pé àwọn sàábì rẹ̀ pé tọ̀ ẹ̀yẹ nǹkan ẹ̀yẹ ẹ̀yẹra náà ẹ̀ àbẹ́yẹn sí ilẹ̀ sí tó máa gbọ́rọ̀ gbọ́rọ̀ báyìí rárá anabi o sàlàyé kọ́lá bọ́mọ kékeré bá wà ń bẹ̀ òun náà ń gbọ́nu ẹ̀sìn ni gbogbo tó bá ti di pé abẹ́ sàlàyé ọ̀rẹ́ nú ẹ̀sìn ẹ wá ní káwọn ọmọ kan jáde ná ẹ fura sí nǹkan tá a fẹ́ sọ wọn o kìí sọ̀rọ̀ ẹ̀sìn mọ́ ó ti fẹ́ da owó nù ọ̀rọ̀ ẹ̀sìn ọmọ kékeré yóò gbọ́ yóò wúlò kọ́lá bí òwúlò fún nísìnyí ó ti máa nù ó ti lẹ́kọ̀ọ́ rẹ̀ nu yóò wúlò fún tó bá padà yá tó bọ́rọ̀ ìsìláàmù ṣe rí nu ànábì fi àwọn sàábì kalẹ̀ sórí kíni sórí ojú ọ̀nà kan tó jẹ́ pé àtọ̀sán àti àtorú rẹ̀ bákan kan náà ni wàlámà akmal Allahu bíi dín gbàtí Allah subhanahu wa ta'ala wá fi ànábì pé ẹ̀sìn ẹ̀sìn títí ń bọ̀ láti ayé ànábì Adam ó wá fi ànábì sallallahu alaihi wasallam ó fi pé wà á tán mabihi ní ìmá ó sì fi ànábì parí gbogbo tí ń jẹ́ dára láyé kò sí dẹ̀ra mi mà tí ọmọ wákàtí tí wàá rí àyàfi inú lànà ànábì sallallahu alaihi wasallam intaqala ila jiwari rabbihi lẹ́yìn ìgbà yẹn ànábì wá sí kíni ànábì wá kó ó sípò padà ó lọ sí ọ̀dọ̀ ọba tó dáa lẹ́yìn Allah subhanahu wa ta'ala máa nàbí kó láyé ba'dama ballagal balagal mubin lẹ́yìn gbàtà nàbí jíṣẹ́ ní jíṣẹ́ tó clear tí ó sí rújú mẹ́ wà áwùdọ́ ha súnà tàbí asáàbì ha lẹ́yìn ìgbà tí ànábì yẹn nàná tí ń jẹ́ súnà fáwọn tàbí rẹ̀ tí ó sí kankan tó rújú mẹ́ wà kọ́ láti kútùbà ti hajjá ti wàdá ànábì wá sọ níbi kútùbà hajji hajji dágbére tànábì fi nígbà tànábì múra láti kú láyé ẹ̀wọ̀ kútùbà tànábì fi gbà tànábì wá ṣe kútùbà tán ànábì wá ń bi àwọn tàbí ti ń bẹ láyé jọun ó halbalag ànábì ni ẹgbọ́ ẹ ẹni máa ń ṣe nǹkan mí kó gbọ́n tí mo fẹ́ wí iná hal balag ṣé mo jíṣẹ́ fún yín ìjọ òun ìbéèrè tánàbí ń béèrè òun kìí ṣe ìbéèrè ọjọ́ òun nìkan ìbéèrè gbogbo tánàbí fi twenty three years tánàbí fi jíṣẹ́ òun lànàbí ń béèrè lọ́wọ́ àwọn sàábé pé ṣé mo jíṣẹ́ fún yín o kí làwọn sàábé wí qalu nashhadu annaka ballag àwọn sàábé sọ fún ànàbí pé ajẹ́rìí o pé o jíṣẹ́ pé o wa nasahak kọ́dà ó ṣe ìṣítí fún wa ó sàsọ́ọ̀lẹ̀ dáadáa fún wa o faqal kí ànábì wá wí ànábì wá ní allahumma shahad nígbà tán wí ọ̀rọ̀ tán wí tí wọ́n tán fáwọn jẹ́rìí ànábì wá ní allahumma shahad ìrẹ́ ọba mi wọ́n náà bá ń jẹ́ ló ń tẹ̀ allahumma shahad wọ́n náà jẹ́rìí mo jí sẹ́pẹ́ o kọ́ máa dijọ́ gbé jalè kìyàmá káwọn yẹn máa fẹ́ máa fi àbùkù kàn nẹ́bì ẹ wá wo jọ́ta ń sọ yìí lónìí ẹ wo àwọn mùsùlùmí gbogbo wọn sì gbà pàànàbí sallallahu alaihi wasallam jíṣẹ́ pé ẹ dákun nígbà táwọn yìí wá gbà pàànàbí jíṣẹ́ pé tó sọ pé àwọn ló sojú kí wá ní tiwa lónìí táà ní lè máa rìn lórí àwọn tí orí agbọ́n ni àwọn wọn láwọn tàbí ànábì tànábì jíṣẹ́ fún wọn pé kí wá ní tiwa lónìí tó jẹ́ pé a máa wá invent nínú ọ̀rọ̀ ẹ̀sìn nínú ọ̀rọ̀ ẹ̀sìn a máa sọ pé a fẹ́ ronú a fẹ́ lò lákàá tó ṣe pé ọlọ́run ọlọ́run sọ fi ààyè lẹ̀ fún wa bí ọ̀rọ̀ làákàyè gan níbi ayé ó tú wa lẹ̀ bí ọ̀rọ̀ ayé nípa ìpá ẹ máa lo làákàyè yìí tẹ bá mọ̀ pé ẹ ní làákàyè ẹ wò ní sìn níjọ́ òun tẹ bá ṣe ń kọ́ mọ́ṣáláṣí nìyí ìwé làákàyè náà ló débẹ̀ kò sẹ́ni tó takò níjọ́ òun tá a bá ń sẹ́yìn bá sọ̀rọ̀ nísìnyí bí ìṣe ń sọ yìí nísìnyí máa rọ ọ ni ẹnìkan ni sẹ́yìn kan bá rọ yà ẹnìkan tó rọ ọmọ ẹ̀kọ́ bá kárí fi ti ń lọ bí ìṣe ń sọ yìí nísìnyí kò sí ibi táwọn yóò ti máa gbọ́ nísìnyí jìnà tẹ́bílà káyì náà ló débẹ̀ ta ló takò tẹ́bílà káyì náà ló ebi jọ̀hún ebi àkúnmí ànábì irúgùn tẹ́bílà káyì náà ni nǹkan ayé náà ló develop débẹ̀ tó fi wá di pé ó dọ̀rọ̀ kẹ̀kẹ́ ó dọ̀rọ̀ machine ó dọ̀rọ̀ mọ́tò ó dọ̀rọ̀ bàálù ó dọ̀rọ̀ ọkọ̀ ojú omi ta ló takò gbogbo eléyìí tẹ́bí nǹkan ayé náà ni làákàyè náà ló débẹ̀ ọlọ́run fún wa lọ́yè tá a ti lè máa lo làákàyè kìí ṣe bí ẹ̀sìn ibi ẹ̀sìn kọ́ láti mọ ẹ̀sìn bí wọ́n ṣe gbé wá ni bí wọ́n ṣe gbé lé ọlọ́wọ́ náà ló gbà á látọ̀dà nàbí sallallahu alaihi wasallam àmọ́ tó bá jẹ́ nǹkan ayé ànábì ní antum a'lamu bi umuri dunyakum ẹ̀yin lẹ́fìn nímọ̀ nípa tó ti bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ayé yìí télọ̀ òun ló nímọ̀ nípa télọ̀ ẹ̀ bí télọ̀ bá ní báyìí lòun báyìí làwọn máa rán tọ̀ bẹ́ẹ̀ sì máa rán nu bíbí kìlà báyìí báyìí báwọn làwọn ṣe máa ń ṣe bá ṣe gbọ́dọ̀ kọ́kọ́ ṣe ní kí ló bá dó dáadáa ó lè bá jiyàn òun ló nímọ̀ àwọn yóò mọ̀ wá fẹ́ fi ọ̀rọ̀ ayé àtàlìkíyàmà fún fẹ́ fi gbára wọn ìjọba ní kò sára dálẹ̀ ẹnu ẹ̀sìn sanabi lo spika ni sanabi gun masini ni sanabi gun mọ́tò ni ṣe ní kẹ́tẹ́kẹ́tẹ́ ó yẹ kẹ́ ẹ máa gun kẹ́tẹ́kẹ́tẹ́ kí ni ẹ̀yin tẹ́ ń pè é aláàlú súnà o ah! ẹni àti pààyàn bẹ́ẹ̀ nìkan bá wúlò lẹ́yìn fún yẹn pé subhanallah níbo ni wọ́n wà níbi ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam ẹ̀yin àlù súnà ẹ̀yin náà ń gun plẹ́ẹ̀nì lọ́mọ́kà ni ó yẹ kẹ́ ẹ máa rìn lọ́mọ́kà ni so wọ́n máa wúyẹ́ ẹ̀yin na ń débi láta jíà ni ẹ̀yin na ń segin nìkan ni ànábì ò wọ ànábì ò wọ subhanallah ẹ̀hẹ́n kéèyàn dégò sójú ẹ̀hẹ́n bẹ́ẹ̀ yẹn alùsùn náà tún dégò sójú ànábì wọ gíláàsì sí ni tẹ̀wọ̀n kọ́ téèyàn bá gbé lọ báyìí kọ́dà ẹ̀fẹ̀ ni a máa gbà aláì ànígbáyé mọ̀ because ẹnì kan mọ̀ rẹ̀ lé ẹnì àmọ́ rẹ̀ lé ẹnì àmọ́ kan fáànù kò sáàtì fáànù lórí alẹ́ ànábì kókò lẹ́nì àmọ́ tẹ́lẹ̀ ẹnì àmọ́ san fáànù owó mu wa ẹsẹ̀ ìbára ní ṣe gbogbo kan lẹ́nì àmọ́ ṣe báwa fẹ́ dáná gan ẹnì àmọ́ lo gáàsì ànábì lo gáàsì èéfín náà lẹ́mọ́ lo òkè fi ọmọ fún yín ní ojú ẹsẹ̀ ìbára ní ṣe tẹ́ bá fẹ́ gbé ọba tó láti júwe fún wa pẹ́ pé wọ̀nyí àkùlùkù máa la ta òun tún dá àwọn nǹkan míì tẹ́ ẹ̀ mà àwọn nǹkan yóò máa dé yóò sì máa ṣàǹfààní fún yín yóò sì máa wúlò fún yín àwọn kankan bẹ nísìnyí jọ̀hún ẹ wò nísìnyí báwa náà ṣe kéré mà yín nísìnyí fóònù sáà bá wa láyé ni fóònù bá wa láyé ni níjọ́hún tí nǹkan bá ṣẹlẹ̀ tí nǹkan bá ṣẹlẹ̀ àǹtẹ̀ tí mo mí ni o kìí sáwọn fóònù ní yíyí o òyìn ti pẹ́ o tọ̀ <laughs> níjọ́ ẹnìkan tó tó ní òní ládùúgbò ẹ wà lọ lè dúró pé tọ̀ wọ́n ti pè wọ́n ní ká wá pàdé àwọn alágo mẹ́jọ alẹ́ ògbà wa tẹ̀lé wọn lọ pé tọ̀ afẹ́ gbọ́n tí wọ́n sọ kó tó dìgbà wọn àwọn tó ń sẹ̀mí síwájú gbà wọn bẹ́ẹ̀ bá ní èèyàn ní kánú ẹ̀sìn báwọn nìyí ẹ̀ lè gbúrò ara yín àfi kẹ́ ẹ rí èèyàn tí ó mú sẹ́ wá ẹ̀ lè gbúrò ara yín ṣébí gbogbo ẹ̀ náà wá dìtẹ́ lọ́kùnrin náà ló fi dé kínní ló fi dé ogun tó déhùn so Islam ò sì takò ká máa ń lò lọ́nà tí ò dáa ni ẹ̀ Islam ò takò spíkà tí mo mú lọ́wọ́ yìí nísìnyí tó o bá ti lò lọ́nà tí ò dáa kéèyàn amúsùgbà lọ́wọ́ nísìnyí kó máa pọ̀ pọ̀ kó máa pegede àbí kó máa pe nǹkan mí lẹ́yìn ọlọ́run pẹ̀lú síkà ẹ́ kìí ṣe síkà tó mú lọ́wọ́ ní òsì kínní òun ni ó gbẹ̀sẹ̀ lé lórí bóyá ni pé n ti ń fi síkà sọ ọ̀rọ̀ tí ò dáa kí ni sọ tẹ́yìn bá ti ń fi síkà ṣe wáàsí yóò mọ̀ gbàlá dárí tẹ́yìn bá gun mọ́tò tó bá gun lọ lé fi wáàsí tó lọ fi gbọ́ wáàsí tó gun lọ mọ́ṣáláṣí tó gun lọ bí tó ti lè ṣe nǹkan dáadáa kọ́lá kó jẹ́ nǹkan ayé ni kò ní lẹ́sẹ̀ àmọ́ kéèyàn ogun mọ́tò nísìnyí ogun mọ́tò ń lọlé aṣẹ́wó ogun mọ́tò ń lọlé ọtí ogun mọ́tò ń lọlé ológun mọ́tò nítorí mọ́tò tó gùn kọ́ òun ló fi lẹ́sẹ̀ nítorí kí ni ibi tó gùn lọ òun náà ni ó fẹsẹ̀ ó clear now wallahi ọ̀rọ̀ tó clear ni so ká má jẹ́ kí ó dàpọ̀ mọ́ wa lọ́wọ́ so àwa tí ò bá sì dàpọ̀ mọ́ wa lọ́wọ́ náà ká bẹ̀rù ọlọ́run ká má dàpọ̀ mọ́ àwọn èèyàn mọ́ lọ́wọ́ kò dàpọ̀ mẹ́lòmí lọ́wọ́ mà àwọn mọ̀ mọ̀ pé ó fẹ́ fi kó àwọn èèyàn lójú ọlọ́run so ẹ dákun ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run ìdí Allah subhanahu wa ta'ala tí ó béè lọ́wọ́ àtúwádìí jọ́ gbéde àlùkìyàmọ́ òun náà lè sin wa òun náà ló sì ṣe pàtàkì òun náà ló yẹ kó jẹ́ àkòyọ̀rọ̀ wa àmọ́ ń ẹ̀sìn lérí ni àfààyè lọ́wọ́ àmọ́ ibi tá a dé láwùjọ wa lónìí àwọn èèyàn ń fa ayé lọ́wọ́ ni wọ́n ń wa ayé lérí wọ́n sì fa ẹ̀sìn lọ́wọ́ bẹ́ẹ̀ sì bá lè jábọ́ kó jábọ́ jẹ́ sá di ayé mu dáadáa tó bá dìgbà tí ikú bá dé nìsín ẹ dákun ikú yóò rí ayé òun bọ́lẹ̀ lérí ẹ ẹ́ ayé òun yóò wá sọ̀kalẹ̀ lórí ẹ bó bá ṣe wò ó kú wa wọ́n máa tó ikú wa sọ̀kalẹ̀ lérí ẹ yóò wá gbé ẹ̀sìn yóò wá gbèrú ọ ẹ́ bẹ́ẹ̀ sì rẹ bá fúyẹ́ bí kò ṣe gbèrú ọ nù ó gbèdé lálẹ́ kíámà ó lọ fi jíṣẹ́ bẹ́ẹ̀rù ayé rẹ bá wúwo ju nǹkan lọ ikú ó sọ kalẹ̀ lórí rẹ kò ní bílíọ̀n lákàntì ẹ kò ní tírílíọ̀n lákàntì wọn ò ní ma ọ́ mọ́ àwọn tí yóò mọ̀ bó ṣe kó jọ àwọn náà ni wọ́n jàǹfààní ẹ̀ lẹ́yìn rẹ̀ wọ́n jàǹfààní ẹ̀ hàní àmàrí à wọ́n gbádùn ẹ̀ tí wọ́n ní kẹ́tí ò sí wàhálà kankan wàláì owó tó ti láyé yìí tó jẹ́ pé àgbèsè ah, túláàsì ní fún wa kátẹ̀lá àwọn sálàfù tó ti kọjá lọ wà àkọwàlì sálàfù kèsè túláàsì ní maká màtẹ̀ lọ́rọ̀ wọn fàhádà dalalun wal iyadu billah sheikh wa sọ́lẹ̀ Fawzan wọ́n ní ànú lélẹ́ yìí o àbí Allah subhanahu wa ta'ala kó sọ wa kó níbi ànú pé ànú ńláńlá lélẹ́ yìí hádà faslun li akhiri hádì umma an awwaliha gbogbo ẹni tí máa ti ń serú àwọn àkọ́kọ́ ó fẹ́ bírèkì wọn kò níbi àwọn ìgbẹ̀yìn ẹni tí bá ti sọ pé àdọ́dọ̀ àwọn sàábé má ó fẹ́ bírèkì wa ni kò sí ọ̀nà tá a lè gbà lọ́dọ̀ ànábì jọ̀dọ̀ àwọn sàábé lọ ẹni tí bá ti wá ń pè wá pé kákò lọ́dọ̀ àwọn sàábé ànábì kákò lọ́dọ̀ àwọn tó bá àwọn sàábé ànábì lògbà kákò lọ́dọ̀ àwọn tó tẹ̀lé àwọn eléyìí ó fẹ́ yà wá ni ọgbọ́n tí ń dáná ni pé kò fẹ́ ká ṣe kíni kò fẹ́ ká dọ́dọ̀ ànábì mú mi má pé níta bá ti fẹ́ ṣe inú ẹ̀sìn kásán máa ṣe kíni ká máa ronú sí fúnra wa wàyí dàn fọ́sọ̀lá àkírù ha àwárí ha halakat sheikh wa ní sẹ́yìn kí gbogbo aká ronú ká mọ̀ dáadáa kó yé wa wípé tí àkọ́kọ́ ìgbẹ̀yìn àlùmọ̀ yìí tó bá fi lé tí okùn tó so wọ́n papọ̀ máa àkọ́kọ́ bá fi lé gé halakat àlùmọ̀ yóò parun ni o a kò sínú parun pátápátá ni apá ọ̀tọ̀ ká wa islam wo ní jẹ́ nǹkan kan mọ́ ẹ̀sìn ọmọ ara rẹ̀ tá a bá fi gera wa kó lọ́dọ̀ àwọn tó ti kọjá lọ wahum yuriduna an umma sheikh ní àwọn tẹ́ẹ̀sì ní táwọn gbà lérò ní táwọn ń lé yóò parẹ́ àwọn ọ̀tẹ́sìn tán wákàkí nù òun náà ló fà tó jẹ́ pé ẹwà àwọn ọ̀tẹ́sìn gbogbo tí wọ́n fi gbìyànjú náà sẹ́sìn wàláì ìwọ̀n náà máa ṣe gbogbo orú àwọn nǹkan tá a fura sí láwùjọ tá a wà lónìí gbogbo àwọn bọ́ọ̀lù ni èmi náà wo bọ́ọ̀lù ni a ṣe kí ni àwọn mùsùlùmí ò fura sí bọ́ọ̀lù so mùsùlùmí ò wá wà nínú ni àbíkó mọ̀ ní tẹ̀sí bẹ̀ rárá òun lè fi lè kó mùsùlùmí wa máa kírun àìlẹ́ yóò máa yóò wà nílé bọ́ọ̀lù wọ́n wá pèrun ẹ dákun ẹ sọ fún mi tó bá dé kúrò nílé bọ́ọ̀lù tó bá lọ lè kírun níbo lọ́kàn rẹ̀ wà kọ́lẹ̀ lómi ó dún ní ah mo ti sàdúrà lè lérí ìmùsìn kí kò sàdúrà kí ìgbésí ayé rẹ̀ ó dáa fa kò sàdúrà bí àlìkìyàmọ̀ yóò ṣe rọrùn fa yóò wá ní òun ti sọ̀rọ̀ bí irun kékeré kọ́lọ́ yíká àwọn ikọ̀ láìsí òun ti sọ̀rọ̀ bí irun kọ́lọ́ yíká àwọn oúnjẹ ẹ̀sìn bá rí bi ó wá bó ṣe ikọ̀ láìsí nígbésí ayé rẹ̀ ó wá bó ṣe jẹ níbi ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ àwọn èbó tí ò mọ̀ ọ́ rí tí ò mọ̀ ẹ̀ tó sọ ó bá rí ọ̀gá ó kó ìyá rẹ̀ kọ́lá ìgbóhùn kò lè bọ́ lọ́wọ́ gan yóò kàn mọ̀ wọ́n báyìí ni pé ẹ̀yin dúdú ìta àwọn tó hẹ́sì dúdú tẹ́lẹ̀ ẹ̀yin dúdú yìí bẹ́ẹ̀ ṣe dúdú nínú yín dúdú sẹ́nu wà á dúdú báwọn tó pọ̀ lòdún dúdú àwọn ń gbowó níbi ibi báwọn àwọn afẹ́ gba ẹ̀sìn máa wà lọ́wọ́ ẹlòmíín náà ní sẹ́yìn wà máa wá sọ wọn káàkiri wọn àwọn ẹwà wẹ̀yìn wọn àkó kọ rẹ̀ sẹ́yìn ó kọ oníbọ́ọ̀lù kan sẹ́yìn rẹ̀ wọn bá polówó ọjà ọmọ tútù àwọn tó jẹ́ pé àwọn ń ti wọn gan táwọn ó bá tún báyàn polówó ọjà gan ó tún ní yàrá ìyá owó tí wọ́n san ìwọ wa ń bò ń polówó ọjà lọ́fẹ̀ẹ́ ló fún èlò ló fún ọ ẹni sì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n máa wá bára wọn jà lérí ẹ̀ ẹlòmíì ń bára wọn ṣọ̀tá lórí ẹ̀ àwọn ẹlòmíì ń para wọn lórí ẹ̀ látara nǹkan burúkú tèbó gbé wá láti ṣèkínni láti fi gbẹ̀sì lọ́wọ́ wa téèyàn bá wá ní àsìkò ńkọ́ wà ló bọ́ sí ẹ̀ tù náà sì ń kírun tó kò sí bí wọ́n ṣe gbé sí wọ́n gbé sásìkò kan tó jẹ́ pé kò sí bí òṣèlú farapẹ́rùn ti àbágo méjìlá àbọ̀ tí ò wá ní bọ́ táyìlá bá wá dé ó lò ó lọbẹ ọkàn rẹ ń bẹ ní ibi ìdájọ́ kan bẹ ń bí irun ìdájọ́ kan bẹ ń bí bọ́ọ̀lù ọba nìkọlá sọ fún wa pé òun ò fún èèyàn lọ́kàn méjì fi ìjà òfin kò sẹ́ni tó lọ́kàn méjì láyé yìí sẹ́yìn bá à ń tara ẹni ni ká ní à má sọ́lọ ibi tí gbọ́ lọ ibi tí nǹkan mi ọkàn mélòó ló wá ní ó mọ̀ gbọ́ lábọ̀ ni ó lè gbọ́ lódìdí ìdíyẹn bá fẹ́ gbọ́ lágbọ́wọ́ àbí kó fi ọkàn sí gbogbo ọkàn síbi nǹkan òun tó bá tún yá wọn tó gbé tagun mẹ́ta fún yín

wọ́n ti ní ìmáàmù tí ó kinu fún ẹlẹ́gbẹ̀ẹ́lẹ́ bọ́ọ̀lù pé ẹ má wulẹ̀ lọ́mọ́ sáájú jìnnà ẹ̀wọ̀ ṣètánì ṣe dẹ́dẹ́ wọn wàláì ṣètánì dẹ́dẹ́ wọn débi pé ó wá dẹ́dẹ́ wọn gbogbo ọ̀nà ó mú wọn wájú ó mú wọn lẹ́yìn ó mú wọn ní gbogbo ọ̀nà tọ́lá ti léwu tí wọ́n ṣe ta lẹ́nà o ẹ ti bá wọn nísìnyí ọmọ gúbí àti ìṣáì ìṣáì tá anábì ròyìn pé anábì sallallahu alaihi wasallam gbé tẹ́ bá kí ìṣáì ní jàmá tó kí pẹ̀lú jàmá anábì nígbà tí yẹn dìde ní ìdajì òru ni tó bá tún kí àsùbá ní jàmá nígbà tó tún fi ìdajì òru tó kù dìde ni tá anábì ròyìn rẹ̀ fún wa ìyẹn olókàlùkù wa pàtì yóò wá wà lè bọ́ọ̀lù ẹlòmíì ìbànújẹ́ bọ́ọ̀lù ẹ̀sìn rẹ̀ ńlá làṣẹ inú rò ní bàjẹ́ tọ́wá sì náà bí bọ́ọ̀lù yóò sì inú ma sì máa bàjẹ́ kọ́lá inú tẹ́lómi máa ń bàjẹ́ bí fámìlì ẹ̀ bá kú kò ní bànújẹ́ tó bẹ́ẹ̀ níbi ọ̀rọ̀ bọ́ọ̀lù lẹ́ni tí ó mọ̀ ọ́ rí tí òmẹ́ tó sọ wọ́n wá ti ń sẹ́lẹ̀ ìbọn ti pẹ́ tí wọ́n sì rí gbéwọ̀ gẹ́gẹ́ tí kùránì ti kìlẹ̀ fún wa ti pẹ́ iná alhamdu wal maisir wal ansab wal azlam rijzun min amali shaitan tẹ́tẹ́ tí kùránì ti kìlọ̀ fún wa ti pẹ́ tó jẹ́ pé ànábì sọ Allah subhanahu wa ta'ala ó ní iṣẹ́ shaitan ni wọ́n tún wá gbélé náà wá fún yín wọ́n pè ní kò yẹ kí òbí kankan kó gba aláyè nínú ilé ẹ̀ tóbi kọ̀ọ̀kan ò bá ti wá gba aláyè nínú ilé ẹ̀ ebi òbí kọ̀ọ̀kan ebi agboolé kọ̀ọ̀kan àwa náà la dára wa jọ tá à ń jẹ́ community ẹ̀ tí gbogbo agboolé kọ̀ọ̀kan bá dìde pé ah, a fẹ́ kí ní community àwọn agboolé dìde a fẹ́ kí ní community a eradicate kúrò ní community wa irú eléyìí ní ti aburú tí ń dá fún alẹ́ láwùjọ ń pọ̀ àwọn ọmọ nísìn lẹ́yìn pé wọ́n ṣe lọ́wọ́ wọ́n ń saburú bí ẹ̀sìn látara kí ni látara kí wọ́n ta tẹ́tẹ́ ọkàn wọn ti rọ̀ mọ́ tẹ́tẹ́ wọn ẹ́n tánbá ta ẹlòmí ẹwọ tó ti mọ́ ta yóò wá ta ta ta fá títí owó tí ó fi jẹun kò ní jẹ ẹ́n tó bá sì jẹ náà èbó tó gbọ́n tó bá tún wá jẹun náà ọkàn rẹ̀ ò ní kó mẹ́mọ́ ó tún kún mi ta ó tún fẹ́ ta ó fẹ́ ta ta àdá <laughs> ẹ́n ó fẹ́ jẹ dọ́bù èbó wà fẹ́ràn yẹn ni tébò fẹ́ràn yìí ni èbó fẹ́ lo owó owó yìí náà fẹ́ gbà nígbà wọn gbẹ̀sìn tán ẹ́n èbó tó wá fẹ́ gbáyé wọ́n ní o tàkìtì ẹ àwọn yorùbá máa ní wọ́n ní o tàtìdì onílẹ̀ lè ṣé sálọ́fẹ́ o tàtà yìí tẹ́lẹ̀ èbó gan òfẹ́ kó orí ṣe ẹ ẹ wà wọn ní lọ lú èbó tán láwọn lọ ṣiṣẹ́ tàbí nàìjíríà lẹ̀ lọ lú èbó ẹ wò ṣe ṣọ́gù owó ìlú èbó kí máa ń sọ wọ́n nílùú èbó náà ni wọ́n gba táàsì lọ́wọ́ rẹ wọ́n gba ọgbẹ́ lọ́wọ́ rẹ tó gbogbo irú àwọn eléyìí nìsín èbó wọ́n ṣiṣẹ́ lórí wa débi pé wọ́n mú wa níbi ẹ̀sìn wọ́n tún wá mú wa níbi àlámọ̀rí ayé gbogbo irú eléyìí báyìí nǹkan tó yẹ kí a ni nǹkan tó jẹ́ pé kó jẹ́ ọ̀kún dúndùn kó jẹ́ kẹ́ tá a mú ni nínú ìgbésí ayé wa nítorí pé ẹ̀sìn Islam wa yìí àfi ká sọ̀rọ̀ máa wọn tó ti kọjá àwọn sálàf tá a bá ti sọ̀rọ̀ apapọ̀ máa wàláhì nǹkan rọrùn fún wa a mọ tí ò da aláìda a sì kíni a mọ kọ̀ bàjẹ́ láwùjọ wa ìbàjẹ́ pọ̀ láwùjọ wa a sì kọ́ a mọ níbàjẹ́ báyìí ẹlòmíràn ti mẹ́rin ẹ̀ filẹ̀ nígbà tí ẹ bá ti sọ ọmọ tiẹ̀ ẹlòmíràn àwọn ti mú gbó nísìnyí tí ó bá sọmọlé wọn bẹ́ẹ̀ àwọn aburú eríṣiríṣi tí ò sí ọmọ mi bẹ́ẹ̀ so àwọn tó ń ọmọ rẹ tí wọ́n ń díbà sínú ilé tó lè ṣàlàyé àìdá fáwọn èèyàn wọn ó padà pàdé láwùjọ pẹ̀lú ọmọ rẹ ó sáà nílá secondary school lẹ́nu yàrá rẹ kọ́ ọmọ rẹ ó máa lọ bẹ̀ àwọn ọmọ tó bílẹ̀ tí ó ṣàlàyé fún wọn láwùjọ wọn ó pàdé pẹ̀lú ọmọ rẹ ní tí wọ́n wàá lò léèwé yóò poli wọn ó university òun náà ló pàtó pé òbí mi ibi tó dá ẹ lójú délé ọ̀rọ̀ ọmọ rẹ̀ náà lọ́mọ rẹ̀ wà lai ẹgbẹ́ òkùnkùn yóò ní láéláé àmọ́ jẹ́rìí ẹ nítorí pé kíni ó rò pé bóun ṣe ṣe tó fi wà kékeré tó pé ọmọ òun nìkan ló ń mójútó àtòlẹ́sì kankan bá wọn àwọn ọmọ wọn mójútó tán rò pé ẹ fi wọn lẹ̀ wọn wà padà wà lọlé pàdé wọn wà ẹjọ òkùnkùn òbí mi ee lágbájá òun bẹ́ẹ̀ lóòótọ́ òbí mi ò ní ọmọ òun mú ka mọ́bẹ̀ báyìí nítorí kíni nítorí tó jẹ́ pé láwùjọ wa yìí náà díẹ̀ díẹ̀ rẹ̀ àwa náà bá díẹ̀ díẹ̀ láwùjọ wa ẹ̀ẹ́dì bàbá mi yóò bọ́ ọmọ wí mi báyìí yóò bá wí tó yẹ pé kò sẹ́ni tí yóò sọ pé òun kọ́ ló bì yóò bá wí níbàá wípé àwọn ọ̀pọ̀lọpọ̀ ní ìjà ah, bẹ́ẹ̀ bá bọ́ ọmọ wí ní ìsìn ẹ̀ẹ́dì kíkún ojú rẹ̀ o ẹ̀sìn báwo ní ìsìn òun náà ló kọ́ láwùjọ wa bẹ́ẹ̀ bá bọ́ ọmọ rẹ̀ wí ní ìsìn ah, yóò bá yín pa wàhálà o wọ́n lè di tọlọ́pàá tọmọ rẹ̀ bá ń mú gbó ẹ̀sà òfìlẹ̀ nígbà ah, ẹ̀ má dọ́dọ̀ rẹ̀ o ẹ̀sìn báwo ní ìsìn ah sí báwọn jọ̀hún ṣe ń ṣe má tòun ní bá a ṣe ń pariwo náà pé àwọn bàbá wa tà náà àwọn kíníkà àwọn gbogbo àwọn bàbá àtàlẹ́ òun ló ṣe ṣe ṣe pé gbogbo ọmọ yẹnyẹn wọ́n mójútó ni wọ́n fi bílá tẹ̀lé ọmọ mi délé bàbá rẹ̀ ìtọ́lé bàbá rẹ̀ wọ́n tún wá lù lójú bàbá rẹ̀ náà àbáwọn tún wá ní ẹsẹ̀ mo dúpẹ́ fún yín pé ni mo dúpẹ́ fún yín ẹ̀sìn wà nídìí àmọ́ lọ́wọ́ láwùjọ wa lónìí wọ́n ní ta lọ́rùn náà lánà mọ́nà lọ́mọ náà ni kó mọ́ sí ọmọ léṣe fún mi o lówó náà bí tiẹ̀ gbogbo eléyìí nísìnyí òun náà ló fa òun náà ni àwọn náà ni repercussion rẹ̀ òun náà là ń rí result rẹ̀ là ń rí láwùjọ wa lónìí so àfi ká padà síbi tàwọn sálàfù tábà padà sí ìtàwọn sálàfù ká so ẹ̀sìn wa papọ̀ mọ́ ká má jẹ́ kí ìfẹ́ inú wa kó já wa kó lára àwọn sálàfù ká má jẹ́ kí àwọn ọ̀tá ẹ̀sìn ẹ̀yìn ká má jẹ́ kí wọ́n já wa kó lára àwọn tí wọ́n ti kọjá lọ kò sí ti ń jọ́ ọ̀làjú gbogbo táwọn ìgbó làwọn ń ṣe ọ̀làjú ò sí ń gbogbo tí ò bá ti títẹ̀ lóṣọ ọlọ́run bẹ́ẹ̀ kì sọ̀làjú ìdìǹdìjú ni wọ́n kàn rò pé àwọn làjú ni ètí ń jọ́ ọ̀làjú náà ni kéèyàn ó ṣe kíni kéèyàn ó sẹ́sìn kí yíó fẹ́sìn ẹjọ́ tànàbí sallallahu alaihi wasallam àbí Allah subhanahu wa ta'ala kó mọ́sá sí àlékún àgbóyẹ̀sìn rẹ̀ fún wa kó fi ẹsẹ̀ wá nílẹ̀ tó ìlànà nàbí sallallahu alaihi wasallam kó fi ti ń jẹ́ òdodo kó fi hàn wá lódodo kó jẹ́ ká lè tẹ̀lé kí ó fi ti ń jẹ́ ìbàjẹ́ kó fi hàn wá níbàjẹ́ kó wá lè jẹ́ ká lè jìnà sí سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وعليكم السلام ورحمة الله وبركاته. láàrin sáfù wájú àti imam so àwọn yẹn wá ń tó síbẹ̀ náà béèrè tí wọ́n béèrè wọ́n ní níbi táwọn ti kírun ni pé sáfù ti kún gbogbo mọ́tà ti kún yányán àmọ́ wọ́n á rí pé ibi táyé tún wà sí òun náà ni pé láàrin àlàfo wà láàrin imam àti sáfù alákọ̀ọ́kọ́ pé àwọn yẹn wá ń tò síbẹ̀ pé ṣé wọ́n lè tò síbẹ̀ so tó báyìí bọ́ǹbà arọ́nà gbàdé bẹ́ẹ̀ tí ò ní jẹ́ pé bẹ́ẹ̀ wọ́n máa ti àwọn èèyàn àbí wọ́n máa la àwọn èèyàn so ká tò síbẹ̀ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ sòtán bá tò síbẹ̀ sáfún yóò bá kún àwọn tó wà ní sáfún aláwọ̀kọ́ yẹn wọ́n rí síbẹ̀ àwọn tó wà lẹ́yìn wọ́n rí síbẹ̀ títí òfìsẹ́ kínní títí tí sáfún tí kò gbọdọ̀ sáfún tí wájú kò gbọdọ̀ dínkù kó wá jẹ́ pé báyà wọ̀nyẹn díẹ̀ níwà bẹ́ẹ̀ àwọn tó wà lẹ́yìn wa gùn jù lọ so kò sí nǹkan tó ṣe tí yẹn bá sì wáyé títí tí ó padà wá ráyè má tí ẹ̀ ráyè míì tí ẹ̀ rí tẹ́ẹ̀dó sí má èèyàn lè dúró ní ẹgbẹ́ ìmáàmù náà so eléyìí náà nǹkan tí ó lẹ̀tọ̀ ni sínú ṣẹ̀ríà Islam Allahu ta'ala a'lam naam wa alaikum salaam wa rahmatulah. naam àwọn náà wá sí ti bẹ́ẹ̀ sá béèrè pé ṣé ẹni máa ń kírun magrib eh, náfìlà lẹ́yìn magrib àbí à ń kírun náfìlà lẹ́yìn ṣáì àbí à ń kí àwọn náà wá sí tó jẹ́ ti ta lẹ́hùn so èyí tó wà ń bẹ èyí tó fẹsẹ̀ nílẹ̀ ń bẹ ni pé èèyàn lè máa kéwú jákè ètò ìbáwọn nísìn kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ so àwọn irun tó bá jẹ́ irun àwọn irun alẹ́ ẹtì báwọn nísìnyí mọ́ irun àdájí yẹn àwọn náà wá sílì wọn báwọn àwọn náà máa ń tẹ̀lé wọn ni so èèyàn lè máa kéwú jákè ẹtì báwọn níbọ̀ kí jákè láti náà kéde pé jákè pé pariwo tí yóò mọ̀ nípa àwọn yẹn bọ̀ tí ó kù ní pé jẹ́jẹ́ nítorí pé nǹkan tá à ń pè jẹ́jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíín náà ò tún mọ tí ǹtẹ́ yẹn ń pè ní jẹ́jẹ́ níta òun náà ní jẹ́jẹ́ so èyí tí wọ́n ń pè ní kó kéwú jákè òun náà ní tó ṣe kíni ó pé wọ́n gán máa gbọ́ títí fúnra rẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ náà yóò máa gbọ́ èyàn kéwú jákè náà so kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ torí pé náà fìlà ni wallahu ta'ala a'lam náà. aleykum salaam fẹ́. nígbà tí àwọn òfin mọ̀ náà àwọn lọ àgbà àgbà àgbà àgbà àgbà yọ ní ìgbà bóyá ìwà tó bá kò tó pé kí ìyàrá mi tẹ̀lé owó ní kékeré pé ìyàrá mi yóò ṣe àbíọ́ ní bàbá mi èlé yìí àti àyíká bẹ jẹun ọ̀yọ́ onímọ̀ọ́gbà yìí ṣé yóò lò ó mú àtàkì yóò lò ó mú àtàkì yóò lò ó mú. ìbéèrè méjì náà béèrè bí alákọ̀ọ́kọ́ wọ́n ní àwọn rí gbọ́ rí ipe wọ́n ní tẹ̀yìn bá ń sàlùwàlá tó bá fẹ́ sin ẹsẹ̀ ọ̀tún ó ní sùúrà tí ó ké bóyá kúlọ̀ àwọn ojúbàbí falak èyí tó bá fẹ́ sin ẹsẹ̀ òsì ó ní sùúrà tí ó ké ìsílẹ̀ iná ilé iná ò sínú ẹ̀sìn kò sínú lọ́la nàbí sallallahu alaihi wasallam gbogbo àdìsí tó lálàáfíà sànàbí fi kọ́ wa bá a ṣe máa ń sàlùwàlá ànábì kọ́ wa látòkè délẹ̀ lẹ́yìn ah, ibùmí allahumma ij'alni min at-tawwabin wàjálẹ́ ìnàlẹ́ mutatahiri so kọ́lá ànábì sọ ipe orí ńláńlá ń bẹ́ẹ̀ bíkẹ́ ìsìnkí ni ibi kí n wí zikiri ẹ̀hẹ́n pé kí n bá wí tán lẹ́gbàá tí n bá kí wọn tán so ó dàpọ̀ àti sọ́n tó jọ bẹ́ẹ̀ nígbà tá a sọ̀rọ̀ nípa àlùwàlá níbi fíkì olè ibadat so àṣàlàyé tó jọ bẹ́ẹ̀ ni pé àwọn nǹkan míì táwọn èèyàn fi kún àlùwàlá tí ò sí bẹ́ẹ̀ inú ẹ̀ náà ni táwọn fẹ́ ṣe àṣàdọ̀ láìláìlá tó ń sọ̀rọ̀ àwọn ẹlòmíì tún máa rò pé èyí tó kọ́kọ́ bomi kan sọ́wọ́ ẹ́ yóò wá náwó sókè àbí yóò kan sẹ́nu yóò wá náwó sókè yóò wá ní ashhadu an la ilaha illallah gbogbo sílẹ̀ yìí náà kò nídìí à ń káwọ́ kán mi sọ́wọ́ kò nídìí à ń so èèyàn bá sọ̀rọ̀ látàn kí n kàn ṣe ìrántí yẹn báyìí nàbí ti sọ fún wa nù so ìta ṣe ń pè ní kínú ìta ń pè ní al-mutaba'a náà nù yàrá kí n fi nǹkan tẹ̀lé tà nàbí bá nàbí ti ṣe tó bá níbi ká náwó sókè ni ànábì sọ pé kí n wá fomi sẹ́nu kó wá náwó rẹ̀ sókè o ti wá ṣàlàyé rẹ̀ fún wa ká mọ̀ òun náà ni bánabi ṣe máa ń jẹun ẹsẹ̀ wa anabi kọ́ wa lẹ́kọ̀ọ́ bá a ṣe máa ń jẹun ẹsẹ̀ wa nínú ẹ̀kọ́ tó anabi sallallahu alaihi wasallam kọ́ wa ó kójọ sínú hadith kan tí anabi sallallahu alaihi wasallam ní samilaha wakul biyaminik wakul mimma yalik anabi kọ́ ọmọ kékeré kan lẹ́kọ̀ọ́ anabi ní samilaha tó bá ti fẹ́ jẹun ṣe bisimillah wakul biyaminik máa jẹun pẹ̀lú ọwọ́ ọ̀tún rẹ wakul mimma yalik kó o sì máa jẹun níwájú rẹ má máa kọ́ bọ́ wájú oníwájú ńgbà tí ẹ bá jọ pọ̀ tẹ́ ẹ bá jọ ń jẹun so ànábì kọ́ wa bí wọ́n ti máa ń jẹun so nípa ọ̀rọ̀ ìjòkó inú ìjòkó tá ànábì sallallahu alaihi wasallam kọ̀ fún wa ká má máa ìjòkó òun náà ni ká jòkó ká wá rọ̀kọ̀ kú lérí ọwọ́ òsì ànábì kọ́ ànábì ó takò ẹ̀sìn báwọn nísìn káwá fẹ́ jòkó nísìn káwá jòkó káwá láìlẹ̀ lórí ọwọ́ òsì báyìí ẹ̀sìn báwọn nísìn ànábì takò ànábì sì takò ká máa jẹun mọ̀tẹ́kẹ̀ àní àwọn ìlànà àkúlù mọ̀tẹ́kẹ̀ àní kí rọ̀gbọ̀kú nìsín kí wọ́n máa jẹun lórí ìdùbúlẹ̀ àbí lórí rọ̀gbọ̀kú gbogbo àwọn fún ìṣọba àwọn èèyàn lè jẹun bẹ́ẹ̀ tó tó bá yàtọ̀ sáwọn bẹ́ẹ̀ oníṣìí so àkínyìn ó jẹun ẹ̀sìn báwọn tó tún wa sallam ó náà ni pé anabi a máa jẹun sunna anabi ni téèyàn bá ṣe yóò gba ládá ó bá ṣe ládá òun ni ó dùn kò sẹ́sẹ̀ ń bẹ́ẹ̀ so àwọn tí wọ́n ń sọ káàkiri láwùjọ lónìí pé ẹni tó bá ti fi síbi jẹun ó ti ṣe bídíà nù bí wọ́n ti fi jẹun ó ti di kèfèrí nù ẹ̀sìn báwọn ní sìn nǹkan pa àwọn lérí ni so àwọn ọmọ tí ọ̀rọ̀ yé wọn ni ẹ̀sìn báwọn ní sìn àìmọ̀kàmọ̀kà ni ẹnìkan òwúbẹ̀ rí láyé ẹ̀sìn báwọn ní sìn láyé nínú àwọn tó ti lọ àtàwọn tí ń bẹ láyé nísìnyí nínú àwọn onímọ̀ ẹ̀sìn Islam wa sílẹ̀ bá ti sọ ẹ̀sìn wa chain ni chain máa ń so mára wọn ni so lóòótọ́ gbogbo alàgbà pé súnà anábì ni ìka mẹ́ta alábì máa fi jẹun ìka mẹ́ta jẹ ìwọ tó bá sì fi nǹkan tí ìka mẹ́ta ò bá sì fi jẹ jẹ pẹ̀lú nǹkan mi kò sí nǹkan tó ṣẹlẹ̀ ẹnu pé èèyàn kan ní gba ládàá iná púpọ̀ rẹ̀ ni so kìí ṣe ọ̀nà yẹn gan dépò pé yóò wá jẹ́ pé ọba fọwọ́ fẹ́ ta jẹun lẹ́sẹ̀ dépò pé yóò tó wá di bídíà dépò pé kò tó wá jẹ́ bídíà nǹkan pásíkọ̀ yóò tó wá di bídíà tó ń fòkà fẹ̀rọ̀ dépò pé wọ́n bi wọ́n bi tó jẹ́ ọ̀gá wọn kan bi tó jẹ́ eléré wọn jò ní ìgbà kan ẹ tí yẹn bá ṣe gbogbo súnà kò sí súnà tí èsè láyé yìí ẹnu máa pé nǹkan bi síbi jẹun nìkan ni tá a ti sọ fún un nǹkan kan yí béèrè yí béèrè yí béèrè òun náà rí pé kíní ìfẹ́ wo díẹ̀ òun náà rí pé ah làwọn gbélé kalẹ̀ báyìí nígbà tó wọ́n ní à tẹ́ ẹ bá ti sàlàyé fún un tẹ́ ẹ ti sọ fún un pé súnà nàbí ẹyin kí ló mú tí òfin tẹ̀lé kíní kan ah, yóò di bídíà náà nù bídíà ẹnu tó wá bí pé bídíà náà sì ní kúbúrú náà ah, kúbúrú ni ó di kẹsẹ̀ nínú so ẹni tí n fi síbi jẹun ìfi ń ṣe gbogbo súnà ẹ tó bá wá fi kúlẹ̀ síbi òun nísìnyí ní tí wọ́n ti sọ ni pé yóò wọ̀ náà ìṣègbèrè nù so àwọn ti ń sọ báwọn àwọn jàbátá ni àwọn jàbátá ni wọ́n máa ń sọ báwọn wọn náà ló fà á tó jẹ́ pé mùsùlùmí gbọ́dọ̀ máa yànnà náà rẹ̀ ẹ̀rì gbígbà kan gbàdá akọ́ bẹ̀rẹ̀ fúgàmù bíi inú ta akọ́ yẹn fáwọn èèyàn torí pé tọ́ba ti ń pè yẹn máa ń tí ò da àbíkó lè ti sàlàyé rẹ̀ àwọn jàbátá ni àwọn gíní kan rárá o jàbátá dá dúró tiẹ̀ lọ́tọ̀ ẹ̀ súnà dúró lọ́tọ̀ ni jàbátá lọ́tọ̀ súnà lọ́tọ̀ so gbogbo eléyìí nísìnyí ó yẹ kéèyàn máa clear rẹ̀ láwùjọ ti ń bẹ nílára anábì sallallahu alaihi wasallam òun lélẹ́yìn ká má fi kún ká sì má yọ kún bẹ́ẹ̀ ká má torí pé àwọn èèyàn wá pọ̀ láwùjọ tán sáì dáa ká má wá fi kún punishment pé bóyá ó bá ti lé dáadáa wọ́n padà sá kún wọ́n sá kún bẹ́ẹ̀ ah nídìí ẹ̀ ká sàlàyé bá anábì sallallahu alaihi wasallam bá ti sàlàyé rẹ̀ fún wa wallahu ta'ala a'lam naam subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu